odun kò pọ̀ kó pẹ́ ní gbogbo ayé ń fẹ́ odun kò pọ̀ kó pẹ́ ní gbogbo ayé ń fẹ́ oúnjẹ aládùn àjẹbọ́nu la ojúkọ́ la fi máa dùn àfi tá a bá tán la àdùnkọ́ la fi mọ oúnjẹ tó ṣara lóore kì í dùn kò pọ̀ ṣókí lọ́bẹ̀ oge kì í dùn kò pọ̀ sẹ́wọ̀n lọ́bẹ̀ oge. Coca-Cola ló ṣe onígbọ̀wọ́ ètò ṣókí lọ́bẹ̀ oge. ìlú lẹ́ o kò sówó lóde ìlú lé o kò sówó lóde ọkùnrin ń kígbe obìnrin ń kígbe kálukú ló ń kígbe owó bẹ́ẹ̀ ni wọn ò kúkú parọ́ rárá ìdí rèé tí a fi gbé ètò yìí kalẹ̀ wípé tí owó bá tiẹ̀ sáfẹ́rẹ́ díẹ̀ lọ́wọ́ kò pé ká má jẹ oúnjẹ aládùn nínú ilé wa ẹ káàbọ̀ sórí ètò wa ètò yín kì í dùn kó pọ̀ ṣókí lọ́bẹ̀ oge ọmọọba adéṣọlá kòsọ̀kọ àbí iná lórúkọ tèmi ká tó máa bá ètò tòní lọ ẹ jẹ́ ká kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ Coca-Cola fún àtìlẹyìn wọn lórí ètò wa gẹ́gẹ́ bí ìṣe wa àlejò méjì ń bẹ pẹ̀lú mi nílé agodo wọ́n sì ti ṣetán láti figagbága lórí ètò ìdáná tòní ẹ wo ẹ má lọ bì kankan o ẹ wá nǹkan fìdílé nítorí ètò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. kí ló tó pọ̀ ṣẹ́ o kí fẹ́ òkè.

ẹ káàbọ̀ padà sórí ètò wa ètò yín kì í dùn kó pọ̀ ṣókí lọ́bẹ̀ oge kí a tó máa bá ètò tòní lọ ẹ jẹ́ kí a kọ́kọ́ mọ àwọn àlejò wa méjèèjì. orúkọ mi ni ìyáàfin ọdẹjídé balikis mo jẹ́ ọmọ bíbí ìlú ìlọrin. Hmm. ọdẹjídé balikis balikis ẹ káàbọ̀ sórí ètò wa tòní kí lorúkọ tiyín náà. orúkọ mi ni ìyáàfin òjòlúwáyínká mo jẹ́ ọmọ ìlú èkìtì state. ìlú èkìtì ẹ káàbọ̀ ẹ kú iṣẹ́ àtàárọ̀ tó ẹ̀yin olólùfẹ́ wa nílé mọ́ínmọ́ín ni àwọn àlejò wa méjèèjì fẹ́ sè fún wa lónìí tí wọ́n bá wá sè tán wọ́n á fi ẹ̀kọ́ eléwé wọ́n á fi tẹ́ ẹ nídìí ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún péré la fún wọn kí wọ́n fi ra nǹkan ní ọjà a ò sì fún wọn ju ẹgbẹ̀rún méjì lọ oúnjẹ yìí sì gbọdọ̀ tó fún ènìyàn mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ àmọ́ kí wọ́n tó fi ohun tí wọ́n rà bọ̀ láti ọjà hàn wá ẹ jẹ́ kí a sáré wo ohun tó ṣẹlẹ̀ lọ́jà à ń bọ̀. kí ló kó pọ̀

ọlọ́dún àjẹpọ́nmọ́lá ojúkọ́ la fi mọ àfitábátọ́lá àdúgbò la fi mọ oúnjẹ tó ṣara lóore. kó dùn kó pọ̀ kó pẹ́ ní gbogbo ayé ń fẹ́ kó dùn pọ̀ kó pẹ́ ní gbogbo ayé ń fẹ́ oúnjẹ aládùn àjẹpọ́nmọ́lá ojúkọ́ la fi mọ àfitábátọ́lá àdúgbò la fi mọ oúnjẹ tó ṣara lóore kì í dùn kó pọ̀. ṣókí lọ́bẹ̀ oge. kì í dùn kó pọ̀. ṣókí lọ́bẹ̀ oge. kì í dùn kó pọ̀. ṣókí lọ́bẹ̀ oge. tó ẹ̀yin olólùfẹ́ wa nílé àsìkò ti tó báyìí fún àwọn àlejò wa méjèèjì láti fi ìgagbága lórí ìdíje ṣókí lọ́bẹ̀ oge àmọ́ kí a tó tẹ̀síwájú ẹ jẹ́ ká sáré wo nǹkan tí wọ́n fi ẹgbẹ̀rún méjì ràbọ̀ láti ọjà. Ah, ah, nǹkan máa pọ̀ ń bí báyìí ẹ̀ báwo lẹ ṣe ṣòwò yẹn tó fi ká gbogbo nǹkan tẹ́ra yìí mo rẹ́kọ̀ọ́ mo rewé edé ẹyin ẹja ìsebẹ̀ ata àlùbọ́sà òróró. kódà a tún gba change hundred naira. ẹ change hundred naira. gba change hundred naira. ìyàwó rere lọ́ọ̀dẹ ọkọ <laughs> so ẹ máa bá ọkọ yín mọ bí wọ́n ṣe ń <laughs> ná owó àbí ẹ kúṣẹ́ ẹ kúṣẹ́ hmm. èló pé síbí báyìí náà mi ò rédé lọ́dọ̀ yín bẹ́ẹ̀ni kò wù yín lò ó dà bẹ́ẹ̀ yín ò ní kó má dùn kẹ́ kó ṣáà ti dùn ìyẹn ló jẹ àwa lógún o tó ẹ̀yin àlejò wa méjèèjì mo fẹ́ sọ fún yín báyìí wípé ẹ ò ní ju ọgbọ̀n ìṣẹ́jú lọ láti fi ṣe gbogbo nǹkan tẹ́ fẹ́ ṣe pátápátá ṣó yín ó yín àbí tí bá ti ní kẹ́ bẹ̀rẹ̀ kẹ́ bẹ̀rẹ̀ ni o ẹ má wojú mi o kẹ́ ṣáà bẹ̀rẹ̀ kẹ́ dẹ̀ máa ṣe lọ ó yá ẹ bẹ̀rẹ̀. kó dùn kó pọ̀ kó pẹ́ ní gbogbo ayé ń fẹ́ kó dùn kó pọ̀ kó pẹ́ ní gbogbo ayé ń fẹ́ oúnjẹ aládùn àjẹbọ́nu la ojúkọ́ la fi máa dùn àfi tá a àdùnkọ́ la fi mọ oúnjẹ tó ṣara lóore kó dùn pọ̀ kó pẹ́ ní gbogbo ayé ń fẹ́ kó dùn pọ̀. la fi máa dùn àfi tá a bá tán la àdùkọ́ la fi mọ oúnjẹ tó ṣara lóore. kó dùn kó pọ̀ kó pẹ́ ní gbogbo ayé ń fẹ́ kó dùn kó pọ̀ kó pẹ́ ní gbogbo ayé ń fẹ́ oúnjẹ aládùn àjẹbọ́nu la ojúkọ́ la fi máa dùn àfi la àdùkọ́ la fi mọ oúnjẹ tó ṣara lóore. kì í dùn kó pọ̀ ṣókí lọ́bẹ̀ òkè. Okay. Kí dùn kó pọ̀ ṣẹ́ o lọ́bẹ̀ òkè. feel something. Okay, Nguaga is the ball. You don't, you don't listen every so ẹ̀yin olólùfẹ́ wa nílé mo fẹ́ rán yín létí àwọn òṣùwọ̀n tí a fi ń díwọ̀n ìgbà òrókè lórí ìdíje yìí àkọ́kọ́ àkókò tí wọ́n lò lọ́jà ẹ̀ẹ̀kejì àkókò tí wọ́n fi dáná oúnjẹ ẹ̀ẹ̀kẹta dídára èròjà tí wọ́n ràbọ̀ látọjà ẹ̀ẹ̀kẹrin ìmọ́tótó ẹ̀ẹ̀karùn-ún àgbékalẹ̀ ẹlẹ́ẹ̀kẹfà ni adùn oúnjẹ tí wọ́n sè ní báyìí ìyáàfin Balikis àti ìyáàfin Olúwayínká mo fẹ́ rán yín létí wípé ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún péré ló kù fún yín láti parí gbogbo oúnjẹ tẹ́ ń ṣe o ṣe bẹ́ẹ̀ gbọ́ mi ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ló kù ẹ máa bá ṣe lọ. kó dùn pọ̀ kó pẹ́ ní gbogbo ayé ń fẹ́ kó dùn pọ̀ kó pẹ́ ní gbogbo ayé ń fẹ́ oúnjẹ aládùn àjẹbọ́nu la ojú kan la fi máa dùn àfi tá la fi mọ oúnjẹ tó ṣara lóore. Ah. oúnjẹ aládùn àjẹbọ́nùlá ojúkọ́ la fi máa dùn àfitábátọ́lá àdùkọ́ la fi mọ oúnjẹ tó ṣara lóore. Ah. kì í dùn kó pọ̀ ṣókí lọ́bẹ̀ òkè kì í dùn kó pọ̀ ṣókí lọ́bẹ̀ òkè. tó ẹ káàbọ̀ padà sórí ètò wa ètò yín kì í dùn kó pọ̀ ṣókí lọ́bẹ̀ òkè ó ti tó àsìkò fún wa báyìí láti tọ́ oúnjẹ tí wọ́n sè láti tọ́ wò àmọ́ kí a tó tọ̀ ẹ jẹ́ ká kọ́kọ́ mọ àlejò wa ẹ jọ máa kí lorúkọ yín. orúkọ mi ni mrs kafilat rahim. ìyáàfin kafilat rahim a ti fẹ́ tó ń jẹ yìí ò báyìí hmm? ṣe nífẹ̀ẹ́ sí mọ́mọ́ ìdàdà àsìkò àti sọ ojú abẹ ní kòládé yìí ó yá ìgbìyànjú yóò ní já sásán o agbára náà igbó wákàtọ̀ wò. ẹ ṣe ó yá. ẹ ti rí adùn ẹ mo fẹ́ mú lẹ́ẹ̀kan tí mo fẹ́ ó ní nǹkan kan tí mo fẹ́ rí àrídájú rẹ̀. Okay. ẹ wá gbé ẹ ṣe ẹlẹ́rìndòdò yìí. ìyáàfin olúwa yínká ẹ gbé oúnjẹ yẹn wá ká tọ̀ Mm-hmm ẹ wá gbé ẹ ṣe. ó yá o ó yá o. ó ṣẹlẹ̀ ní tí fọ́sùn wọ̀nyẹn ó wà òkè gan bó tí kú díẹ̀ kó jìnnà. ìyẹn mọ́mọ́ ìta àkọ́kọ́ yẹn. tí fọ́sùn wọ̀nyẹn ó dùn ó wà òkè lẹ́nu bóyá torí pé wọ́n lu ewé ó fà lẹ́nu dùn ẹlẹ́ẹ̀kejì yẹn ìyẹn fẹ́ ta díẹ̀ ìyẹn ìyẹn náà dùn but kò dàbí ti fọ́sùn wọn yẹn. èkejì yẹn lèmi rò pé kò jìnnà tó. ti sẹ́kọ̀ wọn yẹn hmm. but fọ́sùn wọn yẹn dùn ju ti sẹ́kọ̀ wọn yẹn lọ. ẹ sọ mo gbà pẹ̀lú yín tó. So, ẹ̀yin èèyàn wa nílé ẹ má ti lọ bí kankan o àti parí ètò à ń bọ̀. kì í dúnkò pọ̀ sẹ́wọ̀n ṣókí lọ́bẹ̀ oge. kì í dúnkò pọ̀ ṣókí lọ́bẹ̀ oge. tó ẹ̀yin olólùfẹ́ wa nílé ẹ káàbọ̀ padà sórí ètò wa ní báyìí àsìkò ti tó fún wa láti fún àwọn olùdíje méjèèjì ní àmì ẹ̀yẹ gẹ́gẹ́ bá ṣe máa ń ṣe a máa kọ́kọ́ bẹ̀rẹ̀ láti àkókò tí wọ́n lò ní ọjà gbogbo alárin tó ṣẹlẹ̀ lọ́jà ẹni tó dẹ̀ kọ́kọ́ ṣetán nínú ọjà ni ìyáàfin Balikis àkókò tí wọ́n fi ṣe oúnjẹ gbogbo àná làrí ńgbà tó ń ṣe oúnjẹ adẹ̀rẹ́ ẹni tó kọ́kọ́ ṣetán ẹni tó dẹ̀ kọ́kọ́ ṣetán náà ni ìyáàfin Olúwayínká dídára èròjà tí wọ́n rà lọ́jà àwọn méjèèjì ni wọ́n ra èròjà tó dáa tó yanrantí tó wà pa nítorí náà àwọn méjèèjì ọgbàọgbà ni wọ́n mú ní dídára èròjà fún ti ìmọ́tótó àhàhà ní àsìkò yíyẹ kẹ́ ti mọ̀ pé gbogbo ìgbà la máa ń ṣe ìmọ́tótó nítorí náà kọ́ àwọn méjèèjì náà ni wọ́n gba ọgbà ọgbà nínú ìmọ́tótó fún ti àgbékalẹ̀ fún ti àgbékalẹ̀ èèyàn kan la èèyàn kan tabaníkà wo dáadáa ọ̀lẹ̀ gangan la máa ń pe mọ́ínmọ́ín ní ilẹ̀ Yorùbá àti wípé nílẹ̀ Yorùbá tá à ń sọ yìí náà ewé ló dáa jù kéèyàn fi pọ́n mọ́ínmọ́ín nǹkan tá a gbọ́njú bá gangan gangan nìyẹn fún ìdí èyí ẹni tó fi ewé pọ́n mọ́ínmọ́ín ló gba àmì ẹ̀yẹ lórí ti àgbékalẹ̀ lórí ta àdùn tó kẹ́yìn lórí ti àmì ẹ̀yẹ yìí nígbà tá a wò dáadáa ó fẹ́ má yé wa mọ́ ó dàrú mọ́ wa lójú nítorí pé méjèèjì báyìí ló dùn lóòótọ́ èèyàn kan lo ewé èèyàn kan lo ọ̀rá àmọ́ àwọn méjèèjì ló dùn nítorí ẹ̀ lórí ta dùn àwọn méjèèjì lọ gba ọgbà ọgbà àmọ́ èèyàn kan náà ló ṣe pò kíní o ta wá ni o ta ni o tani o ìyáàfin wa Balikis ní báyìí àsìkò ti tó láti fún àwọn àlejò wa méjèèjì ní ẹ̀bùn tó tọ́ sí oníkálukú màá kọ́kọ́ pe ìyáàfin Olúwayínká kí wọ́n wá gba ẹ̀bùn tiwọn iléeṣẹ́ ṣókè lọ́bẹ̀ oge lóníkàgbé fún yín ẹ ṣeun ilé iṣẹ́ wọn ò ní jóná o. àmín ẹ ṣeun ṣe gan ni ẹ ṣe ta pé ẹ dá wa lóhùn adúpẹ́. màá tún wá pe ìyáàfin Balikis iléeṣẹ́ ṣókí lọ́bẹ̀ òjò oníkàgbé fún ẹ ṣé mo dúpẹ́ iléeṣẹ́ yóò ní jóná o òkèkè lẹ́yìn fọrùn wájúwájú lẹ́ máa lọ lágbára ọlọ́run. àmì àṣẹ ẹ̀bùn yín kẹyọ kan nítorí pé ẹ̀yin lẹ gbégbá orókè lórí ètò ìdáná tèmi nítorí náà kọ́ wọ́n ní ká gbé eléyìí náà fún yín. ẹ ṣé mo dúpẹ́ lẹ́ẹ̀kan sí i ọwọ́ yín á máa rọ̀ tẹ iléeṣẹ́ yóò ní jóná. àmì àṣẹ àmì àṣẹ. kí dókò pọ̀ ṣé o ṣókí oge. Coca-Cola ló ṣe onígbọ̀wọ́ ètò ṣókí lọ́bẹ̀ oge. wọ́n ní ìyá ni wúrà bàbá ni jígí bẹ́ẹ̀ ni wọn ò purọ́ àmọ́ lórí ètò yìí lónìí a tún rí ọmọ náà gẹ́gẹ́ bíi jígí ṣe mọ̀ wípé tá a bá ranjú mọ́ jígí ó di dandan kó ranjú wa padà tá a bá rẹ̀rìn sí jígí á rẹ̀rìn padà sí wa ìdí nìyí tí a fi ń gbà wá níyànjú wípé ẹ jẹ́ ká fún àwọn ọmọ wa ní ẹ̀kọ́ tó yè kooro nítorí wípé ọmọ tí a bá fìfẹ́ hàn sí ló máa fìfẹ́ hàn padà sí òbí nítorí òní kọ́ nítorí ọ̀la ni adéṣọlá kò sọ̀kọ aya abíná lórúkọ tèmi ẹ pàdé wa lọ́sẹ̀ tó ń bọ̀ fún àkọ́tún ètò wa ètò yín kì í dùn kó pọ̀ ṣókí lọ́bì oge ó dìgbà. ó dùn kó pọ̀ kó pẹ́ ní gbogbo ayé ń fẹ́ ó dùn kó pọ̀ kó pẹ́ ní gbogbo ayé ń fẹ́ oúnjẹ aládùn àjẹbọ́nu la ojúkọ́ la fi máa dùn àfi tá a bá tán la àdùnkọ́ la fi mọ oúnjẹ tó ṣara lóore kì í dùn kó pọ̀ ṣọ́kì lọ́bẹ̀ òkè kì í dùn kó pọ̀ ṣọ́kì lọ́bẹ̀ òkè.